a túbọ̀ máa jèrè àwọn ọmọ wa. a ní àní fojú sunkún ọmọ wa sẹ́ẹ̀. a yẹ ní fi ojú sunkún àwọn ọkọ wa náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín lórúkọ Jésù. Bíbélì tún sọ síwájú sí i ó sọ wípé àwa ni iyọ̀ ayé ẹ sọ síra yín o. àwa ni iyọ̀ ayé. ẹ sọ síra yín o èmi ni Yọ̀ádé. ẹ pè é lẹ́ẹ̀kan sí i. èmi ni Yọ̀ádé. wá ẹ̀dùn wọn wá a máa parí ní wájú. no no no no no no no ẹ má ṣe bẹ́ẹ̀ o inú ilé ọlọ́run la wà má jẹ́ ká pápá wọn ẹsẹ̀ lè pa wọ́n má jẹ́ ká pápá wọn tàbọ̀ wọ́ ẹ pẹ̀lẹ́ sorry guys sorry guys here to fight with anyone of you, okay? Ẹ Hello, guys. Stand up and say that. Thank you. Why? We are not here to fight with you, please. I personally I am here to worship with you guys. So relax, relax. Uh, madam, stand up. Yes, sir. bye bye. Báwo ló ń jẹ́ sí? Ìyàwó wọn ni. Ìyàwó èṣù ni ẹ́. Irọ́. Kí lorúkọ ọkọ ẹ? Pásítọ̀ Bámidélé sá. À ó ti ṣe mistake, ó dàpọ̀ dẹ̀ ni wọn náà o ní pásítọ̀ èṣù èṣù ló fẹ́ náà <laughs> you just stand there You ìwọ wá báyìí tiẹ̀ bámi come here move move bámi wojú mi dúró dáadáa wojú mi wojú mi bro <laughs> better kó máa wò be bẹ́ẹ̀ bámi èṣù ní àbí ṣùkọ ni ẹ. èṣù ni ṣe mọ kan tó ṣẹlẹ̀ tẹ bá pariwo ju bó ṣe yẹ lọ ẹ nígbọ̀n kankan o inú ìdílé wa o ẹ kàn máa gbọ́n tí mi ń sọ ni mi ò fẹ́ gbọ́ ẹ suspend gbogbo hmm. for now nítorí ẹni tó dúró síwájú yín gangan yìí apààyàn ni mí. Yes! mi ìdẹ̀ wá pẹ̀yàn kankan bí mo wá bá yín jọ́sìn ni ẹ máa wo fíìmù yìí lọ o tẹ bá fẹ́ wò parí. bámi ṣé mi àti ẹ ti jọ pààyàn rí àbá àjọ pààyàn rí dáadáa. dáadáa sà. dáadáa. dáadáa mo ti rán ẹgbẹ́ kó kéèrè àbí mi rán ẹgbẹ́ dáadáa. láì mọye gbà sá. jésù jésù gbàkóso olú àtàwọn iṣẹ́ oríṣiríṣi míì tá a ti jọ ṣe tó pọ̀ rẹpẹtẹ bọ̀ mi ò lè sọ bí bá mi. mi fẹ́ bi ẹni question kan ni mi ti ń wẹ̀ over three years now where have you been why tó fi ń sá fún mi. Mm. àmọ́ sọ kí ló ń ṣe bí ó yà mí lẹ́nu mò ń rí ẹ nínú church. ti dàtúndé mi lọ́n ti jèrè ọkàn mi ní. ọlọ́run jèrè ọkàn mo náà fẹ́ kọ́ lọ́run jèrè ọkàn mi bó tiẹ̀ ti súnmọ́ lọ́run náà tó ti gbọ́ dọ́dún ọlọ́run ìwé ìwé bá mi gbé kó wá jèrè ọkàn mi. ẹjọ́ ẹjọ́ ṣàánú wa o. ní kùtù dàí ọmọ bẹ́ẹ̀ lè fi yẹn jáde ọmọ padà bọ̀.